إن الحمد لله نحمده ونستعينه ونشكره ونعوذ بالله من أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله سبحانه وتعالى أطر صلاة ونبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسواجه لوري دند قوالته مصر رسالة في الإمام ابن أبي زيد القيرواني عليه رحمة الله باب في الرؤيا والتصاوب والعطاس واللعب بنفس الشيوخ وغيرها والصدق بالخير والرمي وغير ذلك ṣáptà tí a fẹ́ máa gbé ọ̀rọ̀ òun náà níbi tí al-mu'allif ìyẹn ibn Abi Zayd al-Qayrawani tí wọ́n ti sọ̀rọ̀ nípa àlálílá bákanáà ọ̀rọ̀ nípa ìmáyá bákanáà sínsín bákanáà ìmá lè ìtànkù ní narj وغيرها أتوان كامي والصبح بالخير إما شيء أسرد كما في ẹṣin kama fi sáré wọ̀rọ̀mí bákaná shooting ọ̀rẹ́ ìrìnàrí àti èyí tí ó tún yàtọ̀ sí àwọn kàtí alárúkọ yìí eléyìí tí a máa ti tì ní ṣáptà tí ó parí tírà yìí arúgbìyà a eléyìí òun náà ni ẹtì àmà sí àlá قال رسول الله صلى الله عليه وسلم أفاني òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam sọ ike arúyà al'asana min arrajul salih juz'un من ستة وأربعين جزءا من النبوة الرؤيا الحسنة اللبعة من الرجل الصالح في إن بالله جزء من ستة وأربعين جزءا من النبوة ìpínkanu nínú ìpín 46 ló jẹ́ nínú ànàbówà ìjánabi ọlọ́run ọba bó ti ẹ̀jẹ́ pé àwọn ẹ̀bà wá mi wá lórí eléyìí àríyí tó pé ní 45 àríyí tó pé ní 70 ṣùgbọ́n èyí tí àfọ́ àmúwá tó lẹ́jẹ́ pé náà ló pọ̀ òun ló pọ̀ jù òun ni kí èèyàn lálàá kí aláìrẹ jẹ́ alátúdá alátúṣẹ́ alátórí eléyìí lára ń tí ọlọ́run ọba fi kí àwọn ànábì ọlọ́run ọba ni àwọn afẹ́sì wọ́n ní ta bá wo ìgbésí ayé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam a ní 63 years lólùláyé 23 níbẹ̀ òun ló jẹ́ fún ìfiṣẹ́ ọlọ́run ọba ìdá kan a bá kún twenty three a bá mú ìkọ̀ọ̀kan nínú twenty three tá a bá kún sí méjì so gbogbo ẹ̀ yóò máa pín sí ìdá forty six mú ìkọ̀ọ̀kan ọdún kọ̀ọ̀kan nínú. 23 three years tí anabi sallallahu alayhi wa sallam tó lù láyé láàrin ọdún kan tabatin ọdún kan sí méjì àárín oṣù mẹ́fà méjì ń bẹ so oṣù mẹ́fà lọ́nà forty six òun ni ó ń bẹ nínú twenty years oṣù mẹ́fà ń bẹ̀rẹ̀ dawa nabuwa muhammad sallallahu alayhi wa sallam anabi ama lala tó ṣe pé àwọn aláyẹn adẹ̀mọ́ ṣẹ gẹ́gẹ́ bí ìyàwó aisha radiyallahu anha bó ṣe sọ ìpé anabuwa muhammad sallallahu alayhi wa sallam tó bá lala aláyẹn ní jaat yóò wá nípò fálàkì tó bí ìgbà sí ilẹ̀ that is aláyẹn yóò jẹ́ nǹkan tí ó ṣẹ tí ó dẹ̀ rí tó lára nǹkan tí ọlọ́mọba subhanahu wa ta'ala tó fi ṣàánú àwọn ànábì rẹ̀ òun ni pé kán bá láàlá aláyẹn a máa ṣẹ aláyẹn a ṣẹ ìyẹn ò wá túmọ̀ sí pé gbogbo ẹni tó bá ń lálàá tálà rẹ̀ bá ń ṣẹ ó ti di ànábì ọlọ́mọba rárá torí pé ẹlòmíì ọlọ́run fún lẹ́bùn yẹn tó bá lọ́la tán aláyẹn máa kọ́ tó pa aláyẹn ó ṣe sokodo ẹlòmíì tí ó fi ń ṣe mùsùlùmí mi àmọ́ ní tó ń bá lọ́la aláhùn sábà máa ṣe tí ó rẹ̀ fi ń ṣe mùsùlùmí ṣùgbọ́n àwọn ànábì ọlọ́run ọba ọlọ́run ọba fi nǹkan yìí ó tún fi páwọn náà dé nípa wípé tán bá lọ́la àlà sábà máa ṣe ọ̀làwọn àtàbà máa ṣe kí wọ́n bá lálàá torí ọ̀làlá afáàfin sọ fún wa ń bí ó ní anábì sallallahu alaihi wasallam sọ pé àrúyẹ alhassana aládáadáa min ar-rajul as-salih tí èèyàn gidi ẹni rí tó bá lá tó túmọ̀ sí pé tó bá ṣe pẹ́ ní ibi òun ló lálàá yẹn ní kò ní ìtumọ̀ fún jùs òun ìpín kan ló jẹ́ ní sítàtì wà àrùbáyìnà jùs àmìnà nubuwa nínú ìpín 46 tí ìjánàbí ọlọ́run ọba tó kó sínú wọ́n mọ̀lá àmínkùn máa yẹ kàrà òfin mẹ́ná mi ẹni tó bá fi lè rí nǹkan tó kó lera ní ojú oorun فإذا استيقظ ثم قجي فليذكر عن يساره ثلاثا كي أشبهني تيتو sí apá àlàáfíà rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta wàlíyàkó kó sọ wípé aláhùnmá inni àrùdù bíka ní ṣọ́rì máa ra àìtòfin mọ́nà mi ìrẹ́ allah mo fàdíọ́ níbi aburú ẹni tí mo rí lójú oorun ayọ̀dọ́ra ayọ̀dọ́ra ni fi dínú wàtí omi àyà wípé ó má mi ní lára mo sáájú ń bí kó ní ní lára níbi ẹ̀sìn ní sọ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ó kọ́ wa ní ẹ̀kọ́ ilé ìpè tí abálàlá ìsílà kó ṣe pé àlátàlá yóò jẹ́ àlá tí ó dá àbí kó jẹ́ àlá ó dá sòtò pé àlá ó dá ní ẹ̀sìn kọ́ wa lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí apá ṣe sọ fún wa káwáṣẹ́ pẹ̀lú Allah níbi aburú àláfíàlá kọlọ́mọdé kí ó ní ìpalára burúkọ fún wa nínú hadith tí Abu Qatada tó gbà wá tẹ́bó ṣe ń bẹnu Sahih Muslim anábì sallallahu alaihi wasallam ó ní arruya salihah min tàbálà ládáadáa àtọ̀dọ́lọ́mọ̀ ọba yìí èèyàn sùn ó lálàá àwọn ala tó lá nǹkan tí dùnmọ́ni ni tó lálàá nípa rẹ̀ tó lójú oorun eléyìí látọ̀dọ̀ ọlọ́run ọba ni wọ́rúyọ̀ sùúrù nínú ṣàìtàn tí wọ́n bá lálàá tó ṣe pé nǹkan aburú lẹ́yìn rí lójú eléyìí ó ní òun ló fi ní lójú oorun fọmọrọ àrùyà ẹni tó wá lálàá kan fàkàrí àmì àṣẹ ìhà tí ó bá kórìíra nǹkan kan nínú tí ó lálàá fọlẹ́ǹfùtàn yẹ parí yìí anábìsọ̀lá àtọ́lá ní kó ọ̀rá títọ́ díẹ̀ àápò ń tán pè ní anábì àátọ́ ara tún tọ́ díẹ̀ sí apá àlàáfíà rẹ̀ wàlíyàtàáwọ̀ bíláyé ìnàṣọ́ ìtàn kó sáàbí ọlọ́run ọba níbi aburú ṣaitan torí pé aláburúkú ètò jẹ́ nǹkan tó ń ba ní ń jẹ́ ètò jẹ́ nǹkan tó ń dẹ́rù ba ní téèyàn rí lójú oru ṣaitan òun ló wà ń jí rẹ̀ tó bá ṣe pé nǹkan tí máa múnú èèyàn dùn rí lójú oru Allah subhanahu wa ta'ala òun ló ṣe eléyìí fún yẹn ṣùgbọ́n lọ́wọ́ pé nǹkan tí yẹn rí lójú oorun ní tó ń ba nínú jẹ́ ni anábì sallallahu alaihi wasallam jẹ́ káwọn pé látọ̀rọ̀ ṣẹ̀ǹtàn ni so anábì sallallahu alaihi ní wal falyanfur an yasari kọ́ra títọ́ وليتعوذ بالله من الشيطان قصاد يولم ومعنيه أبور الشيطان لا تضره إن تنيو نقوي فلا رضا ولا يخبر بها أحدا النبي صلى الله عليه وسلم ومن يأتكم kó mọ́ sọ àlá burúkú yẹn kó mọ́ sọ fún ẹni bọ́dì fàyínrá a róyà hasana ṣùgbọ́n tó bá yẹ pé nǹkan tó rí in tó dáa lórí in tó dùnmọ́ ni lórí lójú oorun falyubashir kó fún àwọn èèyàn ní ròdùnmú kó sọ fún àwọn èèyàn wala yukhbir illa man yuhib ṣùgbọ́n ni tí ó fún tí ó sọ fún náà kò jẹ́ni tí ó nífẹ̀ẹ́ sí kò jẹ́ni tí ó nífẹ̀ẹ́ sí eléyìí ni ẹ̀kọ́ tí a Muhammad sallallahu alaihi wa sallam alayhi wa sallam tí ó fi kọ́ wa tàbárí àlàtúndùmọ́ wa a máa ń narí tiẹ̀ fẹ́yàn tàbá ní tàbárí tó ti ní ó nífẹ̀ẹ́ wa nínú ẹgbà wa ní anábíwá muhammad sallallahu alaihi ó ní fara ya kó sọ ha ilà kò gbọdọ̀ narí tiẹ̀ kó sọ fún èèyàn kan illa ala alimin aw nasihin àti kó sọ fún onímọ̀ abẹni tí yóò wà tún díẹ̀ sí yóò wà tún díẹ̀ sí ìyẹn àlá tó dá tá a bá tiẹ̀ a tiẹ̀ pẹ̀lú èèyàn tá a mọ̀ pé onímọ̀ ni bákan náà ó tún wá jẹ́ni tó wà tún díẹ̀ kò ń ṣẹni tó ṣe wípé ó ní ìkórira fún wa àbẹ́ni tí a rí ní onílára èèyàn torí pẹ́lú mi lè nímọ̀ ṣùgbọ́n onílára yẹn sọ̀rọ̀ èèyàn bẹ́ẹ̀ anaréètì nǹkan gidi tá a bá rí lójú oorun anaréètì ẹ̀ fún ṣùgbọ́n bẹ́ẹ̀ kó nímọ̀ ni ó dẹ̀ jẹ́ ni tó ṣe kó wà náà bẹ̀ ẹni tí ó wà plain tó wà sincere sí wa tí ò ní lára wa a lè naréètì ẹ̀ fún ìlànà bí wa Muhammad sallallahu alayhi wa sallam ló fi ní kó má nàárẹ̀tì ẹ̀ àyàfi fún ẹni tó jẹ́ onímọ̀ àbẹ́ni tó ṣe kíni tó jẹ́ náàtẹ̀ ẹni tí yóò wà tún díẹ̀ sí nípa nǹkan tó ṣe wípé ó lálálà eléyìí òní ẹ̀kọ́ tí ẹ̀kùn tí ó kọ́ wa náà gẹ́gẹ́ bí nǹkan tí a sọ fún wa anábì sallallahu alaihi wasallam ó ní àládáadá àtọ̀dọ̀ ọlọ́run ọba ni nínú hadith tí abu orira náà gbà wá anábì sallallahu alaihi wasallam ní aróyà sọlá tí wọn bá lóun lálàá ọ̀nà mẹ́ta ló pín sí anábì sallallahu alaihi wasallam ní fọ̀bùṣọ̀rọ̀ minallah àlàáfíjàlá tó dáa tínú yẹn máa ń dùn sí ìyẹn látọ̀dọ̀ ọlọ́run ọba wọ́n hadith náà fi bákan náà ìntẹ́yìn ń rò kó tó lọ sùn ó ń rò kó tó lọ sùn fóorun tó wá ìgbà tó mú wá dé nǹkan ẹ̀ náà ló wá kọ̀ǹtínú lójú oorun ló tún fi ń lálàá eléyìí ni wọ́n ń pè ní kíni hadithu nab ntí ẹ̀mí yẹn ń sọ fún yẹn òun nìyí wàtà kòyí fún mi náà ṣọ ìbọn ìkẹta òun nìyí ìdẹ́rùbà láti ọ̀dọ̀ ṣaitan ìdẹ́rùbà láti ọ̀dọ̀ ṣaitan tó anábì sallallahu alaihi wasallam nípa ìdára ahadukum ruya tu'jibuhu téèyàn kan nù yín bá rí àlá kan tó lálá kan tó jálá tó nífẹ̀ẹ́ sí falyaqutha in sha'a tó bá wù ó lè nàárẹ̀ tiẹ̀ fún yẹn wa in ra'a shay'an yaqra'uhu ṣùgbọ́n tó wáyé pé nǹkan tó rí lójú oorun èyí tó kórìíra ni fàlàyà kò sọ̀hù ala ahadin tí ó mọ̀ nàárẹ̀ ètò ẹ̀kún yàn kankan wàlíyàkó yusalli anabi sallallahu alaihi wasallam eléyìí jẹ́ ọ̀rọ̀ anabi wa muhammad sallallahu عليه وسلم منه أرار مين النبي صلى الله عليه وسلم أني فليتعوذ بالله قوة شوق الولم وبا من شرها níbi aburú nítorí lójú oorun tó wá ṣe pé nǹkan tó wà frightening òun nǹkan tí ní orí bákan náà sallallahu alaihi wasallam wa yatahawwal an jambihi alladhi kana alayhi anamtọ́lá àtọ́lẹ́mú kó tún yí ẹgbẹ́ rẹ̀ padà kó yí ẹgbẹ́ padà ká ní sùn ẹgbẹ́ ọ̀tún ló fi lélẹ̀ gẹ́gẹ́ bí súnà bó ṣe fi kọ́ wa ká fi ẹgbẹ́ ọ̀tún lélẹ̀ ìgbà fi ẹgbẹ́ ọ̀tún lélẹ̀ yẹn ó wá tó jẹ́ àlá tó ń ó òun ni kí ó wá ṣọ́ níbi aburú tó rí lójú oorun kó wá ṣọ́ ní kúrò lọ́dọ̀ ṣaitan bákan náà anabi sallallahu alaihi wasallam ni falyatahawwal an jambi alladhi kó yí ẹ̀gbẹ́ padà ó túmọ̀ sí pé kí ni yóò yí ẹ̀gbẹ́ rẹ̀ sí apá àlàáfíà so tòun jẹ́ pé kí ni apá ọ̀tún ló wà tẹ́lẹ̀ ẹ̀gbẹ́ ọ̀tún ló fi lélẹ̀ yóò padà fi ẹ̀gbẹ́ àlàáfíà yóò fi lélẹ̀ láti lè fi implement tí anabi sallallahu alayhi wa sallam tí ó sọ yìí bákan náà tẹ́ni ẹ bá lè dìde kó yan nàfílà eléyìí tó fi dáa sí i ṣùgbọ́n tí ò bá dìde kó yan tó bá ti lè ṣe àtàwọ̀ bìlá ìnà ṣọ̀ìtàn pọ̀bí ṣẹ́rì máa rọ́á tó sáájú ọlọ́run ọba tó ṣe àwọ́dù bìlá ìnà ṣọ̀ìtàn rọ̀jìn àwọ́dù bìlá ní ṣẹ́rì máa rọ́ àìtì fi mẹ́nàm mo sáájú ọlọ́run ọba níbi aburú tí mo rí lójú oorun mo ọlọ́run ọba níbi aburú ṣọ̀ìtàn anábìsọ̀ àtàlá ní lẹ́mtàdúrà hóò lẹ́mtẹ̀dù rọ́hù that is aláyẹn kò ní affected aláyẹn ò ní affected so kó má nàrètì nítorí fún anybody ká iná mà nkàna kò bá jẹ́ fáì kò bá jẹ́ náà sí anybody kó má nàrètì ẹ̀ e. kó bá jẹ́ sí nǹkan tó wà fighting lórí ṣùgbọ́n bá gbé nǹkan tí ó dání anábì sallallahu alaihi wasallam ó lè nàrètì ẹ̀. E fún ẹni tó bá nífẹ̀ẹ́ àti ẹni tó nífẹ̀ẹ́ yẹn náà nítumọ̀ òlẹ́ni tó wà náà sẹ̀ ẹni tí ó wà pléǹtì tẹ́ẹ̀kẹ́ni yẹn tún jẹ́ ni tí ó mọ̀ ń pa àlá sọ́dà kò rí lọ tútùkútù fún anábíwa Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ ká mọ́ ó ní àrùn ìyá alátẹ̀ẹ́rí yẹn alárìjìlẹ̀ pa ó rẹ̀ gẹ́gẹ́ bí ẹyẹ tó ń fò ní àlápá ńlá ó rẹ̀ gẹ́gẹ́ bí ẹyẹ tó ń fò ní máa lẹ́nu tó abar tán bá ti rọ tán bá ti tú àláyàn fa ìlà ọbẹ̀rẹ̀ tó bá ti di pé wọ́n lọ tu wàhálà àti yóò ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ ìsílà kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ìyẹn ṣe tú fún wa àbí kó sún ture sabama nare ci Allah ta balla ku jala tuja eni ta de ben nare ci kuna ku je ni ta trot sura ko ni tu tu tu fuwa ture ko do wa tu ba to wa be mi ru ba Allah e le lo she tu to wa de be mi ru ba o le mo she tu shugba anabuwa muhammad sallallahu alaihi wasallam ko kámẹ́ni tá a máa ń sọ àlá fún ẹlòmíì tó bá ti lálàyé parí máa sọ fáwọn ìhà ah, ẹni tó fẹ́ sọ àlá ẹ̀kún ìyàn àlá tó da tó ń dùn mẹ́ nínú ẹ̀ ń dùn rí ìpẹ́ni tó ṣe wípé ó nífẹ̀ẹ́ rẹ̀ tí wọ́n náà nífẹ̀ẹ́ rí rí ìpẹ́ni tó ṣe wípé tí ó bá ti ẹ̀ kọ́mẹ́ǹtì lórí àlá yẹn ẹni tó mọ̀ ń pa àlá tútù ni kò ń ṣe gbogbo èèyàn ló mọ̀ ń pa bí wọ́n ṣe ń tú àlá ṣùgbẹ́ àwọn àfáà ní wọn ń fẹ́ dáti èèyàn ká ti pé Sheikh Al-Albani alayhi rahmatullah tó pè wọlé lórí question and answer tí wọ́n máa ṣe nílé ìkanú àwọn ọmọ ẹ̀yà so wọ́n fi àyè lẹ̀ nígbà àwọn ẹ̀lẹ́ máa fi àwọn tí wọ́n dẹ̀ máa béèrè question òun náà ní ká mọ̀ ní Silsilatul Huda wan Nur lónìí òun ní series of cases tí sheikh al-albani alayhi rahmatullah tí wọ́n ṣe silsilatul huda wad-nur so series of cases tí sheikh al-albani tí wọ́n ṣe wọ́n máa rìkọ́dì àwọn ìjòkó wọn yẹ àwọn fẹ́rẹ̀ ti máa àsìkò tí wọ́n máa ṣe jòkó yẹn ní inú jordan ni àbí outside jordan algeria gbogbo àwọn àdúgbò saudi ni àwọn fẹ́rẹ̀ ti àsìkò yẹn wọ́n á pè wọlé ilé ìtọ́nà àwọn ikwalẹ̀ ni wọ́n ti máa ṣe ìjòkó yẹn wọ́n á máa rìkọ́dì ẹ̀ òun ni tí a ń gbọ́ lónìí táwọn èèyàn ń ṣàǹfààní àpapọ̀ tíra tí wọ́n kọ́ ìsìláàtì lòun lọ́wọ́ nínú rí òun ni nǹkan tí a ń gbọ́ ìfà tí wọ́n ti kún tẹ̀ jáde wọ́n ti transcribe àmọ́ iye àwọn audio yẹn sínú tíra èyí tó jẹ́ kàfídà ni èyí tó jẹ́ ti fẹ́pẹ̀ ni èyí tó jẹ́ ti hadithi ni tí wọ́n ti tẹ̀ jáde tó ń bọ́jẹ́ pé kí ni ọ́díò tí wọ́n máa pè wọlé tí wọ́n question so ẹni yẹn wá pè wọlé níjọ́ kan so olóhùn lálà òun fẹ́ kí ṣéèkì bá òun tú àlàyé so ṣéèkì ní wàmánà ìtàwílì àlàm nínú àdìmí ṣéèkì ní mi máa ń pa àlá tútù àmì ìmọ̀ ń pa àlá tútú ṣe tí wọ́n ti fún ẹnu yẹn ní èdè òyìn sókèlá bẹ́lò ń bí òun ni wípé àwọn afẹ́sìn kò ṣe gbogbo náà ni wọ́n máa ń tú àlá ọ̀pọ̀lọpọ̀ wọn àmọ́ ń pa rẹ̀ wọn àdẹ̀kọ́ àlá tútú ẹlòmílẹ̀ ni ó wà gifted tó ṣe wípé téèyàn bá ti lè lálá kan yóò sọ fún yàn ní nǹkan ẹ̀ ṣe rí ọlọ́run fún ẹlòmí ní ẹbùn ká tú àlá yàtọ̀ táwọn tó máa ń tú torí ẹ̀ tó ń jẹ́ pé Muhammad sallallahu alaihi wa ó kọ́ṣọ̀n wa nàárẹ̀tì àlá wa ká nàárẹ̀tì ẹ̀ ẹni tí a pé kò ní lára wa ká nàárẹ̀tì ẹ̀ tá a nífẹ̀ẹ́ tó wa ká nàárẹ̀tì ẹni tí ó ní mọ̀ wa sọ gẹ́gẹ́ bí anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam bí ó ṣe sọ so anábì sallallahu alaihi wa sallam ó ní tí a bá ń tú àlá àti abálàlá so anábì sallallahu alaihi wa ó ní ó rẹ̀ gẹ́gẹ́ bí ẹyẹ tó ṣe pé ó ń fò ní nígbà tí wọ́n bá ti rọ̀ tó ṣùgbọ́n tó bá ti di pé wọ́n ti yẹn ìtọ́jú yóò ṣẹlẹ̀ bí wọ́n ṣe sọ yẹn tó bá ń bẹ lórí ń pọ̀ ọlọ́run ọba sòtòrí náà anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam ni wàlá yakú sọ̀há ilà àlàwádìí àwòdìrà kó má ṣe kíni kó má nàárẹ̀ tí aláyẹn àyàfi fún ẹni tó ṣe wípé ó nífẹ̀ẹ́ rẹ̀ àwòdìrà àyè abẹni tó ṣe wípé ó ní làákàyè ẹni tó ṣe wípé ó ní mọ̀ ń pa àlá so èèyàn kan lọ bá náà sọ látàmjọ kan náà ó lóun lálàá wípé orí òun ó kúrò lórí lórí ọgọ́rùn òun ni so òun wá ń lé orí yẹn anábìsọ̀lá àtọ́lá ń sọ fún wípé ṣàìtọ́n òun ló ń fi ló ń fi ọpọlọ rẹ̀ ṣeré àti ànábì gbádà àti irú àwọn nǹkan báyìí ẹ má máa ẹ má máa sọ so uh, àlá ọ̀nà mẹ́ta ló pín sí ọ̀nà kan òun ni àrùyà kọ́ọ̀lá àlá tó dáa tó ṣe wípé ọlọ́wọ́n wa subhanahu wa ta'ala a máa ní kí ẹrú rẹ̀ kó máa lá tíkẹ́ẹ̀tì òun ni àlá tó ṣe wípé àpọ̀dọ̀ ṣàìbáàn ni láti lè fi kó ìbànújẹ́ sínú ọkàn yẹn láti lè fi kó ìdààmú báyìí ìkẹta ni àdífò náà èyí téèyàn gbé lọ sùn èyí tó gbé lọ sùn èyí tó ń rò kó tó di kó sùn ó tún wá kọ̀ǹtínú rẹ̀ nígbà tí ó ń bẹ lójú wọn eléyìí ó ní ìran alákẹ̀ẹ́ta gẹ́gẹ́ bí anábọ̀ Muhammad صلى الله عليه وسلم بأشي الصحب so tọ́wálà láti ó jẹ́ nǹkan tó wà frightening tó ń dẹ́rù bá ní níta kan ṣe ọ̀hún náà ní kí afábí ọlọ́run bá káṣe a'udhu billahi minash shaitani rajim a'udhu billahi min sharri ma ra'aytu fil manam musa bí ọlọ́run bá níbi aburú shaitan الرجيم أني أطعمي به أعوذ بالله من شر ما رأيت في المنام مصادي ولن وبا نبي أبرون تموري لجورو دين تجدان بشكوى tẹ́yìn bá ṣùfẹ́ kọ̀ntínú láti máa sùn lẹ́yìn ìgbà tí wọ́n sọ gbólóhùn kéèyàn yí ẹ̀gbẹ́ padà kéèyàn yí ẹ̀gbẹ́ padà so èyàn ó ta ọ̀dá sí apá àlàáfíà lẹ́ẹ̀mẹ́ta gẹ́gẹ́ bá ṣe sọ tí ẹ sọ gbólóhùn a'udhu billahi minash shaitani rajim a'udhu billahi min sharri ma ra'aytu fil manam yóò wá yí ẹgbẹ́ padà àbí kẹ́ni ẹ dìde láti lọ yẹn náà fílà láti yẹn náà fílà anamisọ̀lá akọ́lá ní à ń tó lálàá yẹn ń tó ní ní àlàyé bó tilẹ̀ wù kí nǹkan yẹn burú tó kò ní àfẹ́kẹ́ ṣùgbọ́n má jẹ́ omi ni pé kó má sọ fún anybody kó má sọ fún anybody so ẹlòmíì tó bá lálà yóò máa wẹ́ ni kí ó sọ fún mo lálà kan nǹkan báyìí báyìí báyìí mo rí pé wọ́n jù mí sínú ibì kan wọ́n ṣe kinní kan tó bá jẹ́ pé nǹkan tí ó ń ba nínú jẹ́ nǹkan tí yẹn rí kó ṣe ń tánẹ́bí ni kó ṣe yẹn kó dẹ̀ mú ọkàn kúrò ń bẹ́ẹ̀ inṣáàlá nǹkan yẹn ò ní ṣẹlẹ̀ sí nǹkan yẹn ò ní ṣẹlẹ̀ sí so kó má nàárẹ̀tì ẹ̀ fún anybody kó má nàárẹ̀tì ẹ̀ fún anybody sọ́dọ̀ pé nǹkan tí inú yẹn máa ń bì sílẹ̀ yẹn á rí ìyẹn náà kí ó wà selective nípa ẹni tí ó ṣe kíni tí ó nàárẹ̀tì ẹ̀ fún torí pé kò kì í ṣe gbogbo ẹni tí ó bá fẹ́ dáadáa òun náà ni èèyàn máa ń sọ nǹkan fún tàbí wọ́n ṣe gbogbo ẹni tí èèyàn sọ nǹkan fún òun náà lẹ́nu tó fẹ́ dáadáa fún mi sọ̀rọ̀ náà sọ láàbẹ̀ ní sọ wípé àpàláyà kó sọ ha ilà àlàwà dín àwọn ríra yìí kó má nàárẹ̀ tiẹ̀ fún ẹnìwọ̀n àyàfi fún ẹni tó ṣe wípé ó mọ̀ pé ènìyàn nífẹ̀ẹ́ ó mọ̀ pé ènìyàn nífẹ̀ẹ́ àbẹ́ni tó ṣe pé yóò fún un nímọ̀ràn gidi tí ó bá tu lọ́nà tó dá tí ó kì í ṣẹni tí ó tu ní tukutu torí pé àrùbíà àlá ríjìlì kan irin máìlán tó àbár fàyídà òbíra wà pààl anábìsọ̀lá àtọ́lán àlàáfẹ́rí mi bí ẹyẹ tó ń fò ní so lókun ìgbà tí wọn bá ti tu ṣùgbọ́n lọ́wọ́ ti tu ah, wà yóò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ so àyàfi tọ́lọ̀ ń bá ní kò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lóko so torí ẹ̀ kí aṣọra ṣe ọláwà rẹ̀ lẹ́yìn àfáà ní ọtún tẹ̀síwájú wọ́n ní wọ́n máa ń tafa hábà ẹni tí ó bá yán tó yán ó pàlì yádàhù àlàáfíì kó gbé ọwọ́ lórí ẹnu rẹ̀ nígbàtí ó bá yán ó so ilé iná ẹ̀kọ́ anábíwá muhammad sallallahu alaihi wasallam sallam ní tó common pẹ̀lú àwọn èèyàn òun ni pé tí a bá yán ó ní àmọ́ ń yanu gbàgbà ni ìyẹn common lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn anábíwá muhammad sallallahu alaihi wasallam sallam jẹ́ ká mọ̀ wípé tí èèyàn bá ṣe bẹ́ẹ̀ nǹkan méjì ni ìṣúra tó ṣe pé tíṣọ ìtọ́rùn ẹnu yàn ẹnu tí yẹn yí àyẹn àbí kó ṣe pé kí sọ ìtọ́nu máa fi hàn rẹ̀ rí sọlọ́jẹ́ pé anábọ́wà muhammad sallallahu alaihi wa sallam ní ìdátaka àbá àdókùn fàyẹ́fà mọ́tàtà tí yẹn kan ní bá yẹn ó yìí tí ó fẹ́ yanu yẹn kó wípé òun ò ya ẹnu yẹn òun defend protect yẹn as much as possible so bóyá yóò pa ètè papọ̀ mọ́ra wọn yóò fi ní yẹ ẹnu yẹn ni ọ yóò fi ọwọ́ bòó gẹ́gẹ́ bí ó ṣe ń bẹnu hadith ni so kókó òun ni pé kí ni kó mọ́ jẹ́ kí ẹnu wà ní yíyá nígbà tí òun bá yan ó ṣe léyìn ọ̀pọ̀lọpọ̀ a máa ṣe ṣùgbọ́n ká pa èdè papọ̀ nítorí kí a má ba yanu torí pé anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ní kí bá ṣe fa inna shaytana yadkhul ibòmí fa inna shaytana yadhaq ṣàìtàn ó mọ rẹ ni tí wọn bá yanu gbàgà àbí kí o kó sínú rẹ torí ẹ bọmọntàfà àbá ẹni tó wáyé wò pẹ̀lú ọba yàrá ọhún àlàáfíà kó gbé ọwọ́ sí ẹnu wọ́n mọ́ na àtọ́sà pẹ̀lú ọkùn ẹni tó náà bá lè tí kó sọ alhamdulillah wà alhamdulillah kóhun sọ fún pé yarhamukallah wa yaruddu al-aatisu alayhi ẹni tí òun sín ẹni tí ó sín kóhun sọ pé yaghfirullahu lana wa lakum aw yaqul yahdikumullahu wa yuslihu balakum torí náà ẹ̀kọ́ ni fún wa nígbàtà bá sín kama ṣe kama kuna láti sọ alhamdulillah ta bá kuna ta sọ ẹni tó gbọ́ wa kò jẹ wá ní kó ṣàdúrà fún wa torí pé kí àwagun ò dúpẹ́ fún ọlọ́run ọba lórí wípé àtisí yẹn ọlọ́run ọba ní kó rọrùn fún wa láti sí so tá a bá sí orí ńláńlá ni téèyàn bá fẹ́ sí tí ò rí bí sí èèyàn máa mọ ìnira tó ń bẹ́ńbẹ́ ẹni tọ́lọ́mbà wá ní kó bẹ́ sí ó dẹ̀ wá rí sí sí yẹn sí ó yẹ kó dúpẹ́ fún ọlọ́run bá pé alihamdulilá sọ̀wátàbá wá ń bẹ ń jòkó tá a gbọ́ tó sọ alihamdulilá àwa ní ó sọ fún wípé kí ni ìyẹ́rù hàmùkànlá kọ́lọ́run bá kó kẹ òun ó wá ṣàdúrà fáwa náà pẹ̀lú pé kó sọ pé yahdikumullah wa yuslihu balakum kọ́lọ́run bá kó máa ń fi í mánà kó dẹ̀ tún àlámọ̀rí yín kọ́lọ́mbà kó bá ń tún ṣe so yóò sọ eléyìí fún wa so òun dúpẹ́ fọ́lọ́hún aṣàdúà fún òun náà dá àdúà padà fún wa eléyìí ní súnà anábíwá Muhammad sallallahu alaihi wa sallam náà tí ọmọ kékeré bá ní ṣé ọmọ kékeré tí ó lè ṣe alhamdulillah ṣé ìyá rẹ̀ àbí bàbá ẹ sọ pé alhamdulillah rárá so kò sí kankan tí wọ́n sọ wọn ní bá so nǹkan yẹn ò tí wà fún òun so kò nídìí sí òbí abẹni tó gbé dání kó ló wọn bá sọ alhamdulillah so ẹni tí ò bá ti wá ṣe alhamdulillah àwa ní òjẹ́ ní yarhamukallah àjẹ́ ní yarhamukallah ilé jẹ́ ẹ̀kọ́ ẹ̀sìn náà ẹlòmíì náà nípa ọ̀rọ̀ ó ṣe ní ọta sọ tẹ́lómi bá yán ó lè wò pé kílẹ̀ ẹ̀kọ́ ń sọ kò sí díkùrù kankan tán ní ká sọ ńgbà tàbá yán so kò sí díkùrù kankan tán ní ká sọ tàbá yán òjò tí yàn bá yán tó wá ń sọ yí alhamdulillah bídí àmì tí ó ṣe kí ni tó ṣe yẹn torí pé kò sí ẹ̀rí tó sọ wípé nǹkan kan ni kí a sọ so ló jẹ́ wípé Ah, ó dáa kéèyàn tíráì láti dérẹ̀ pẹ̀lú tẹ́ẹ̀kì abdullahi bin umar radiyallahu anhu wọ́n ní ah, arákùnrin kan tí ó sí níwájú rẹ̀ arákùnrin wọn ní alhamdulillah wasalatu wasalamu ala rasulillah so ó wá ń fún wípé lẹ́yìn tó ṣe bíbí àná èyí tí ànábì kọ́ wa òun ni kí a sọ pé alhamdulillah nìkan so kò sọ pé ká fi wà sọ́látù wà sàlám ala rasulillah yìí so àkátà láti dira wa pẹ̀lú tẹ́kìtì pẹ̀lú pàtàkì lẹ́yìn ẹ afáǹtẹ̀síwájú ó ní wàlá yajuzu láìwò bin nardi wàlá bí ó ní kò tọ́ láti máa plé anarj ìyẹn bí ludo wọlá bí shatranj bákan náà ètò wọn pè ní shatranj òun tẹ́yẹ àmàbí chess wọlá bàtà sọlẹ́ yìí ó ní kò tọ́ láti máa plé rẹ̀ torí pé àrùn ní ah, man bàbí náà tó máa صبغ يده في لام الخنزير ودم ẹni tó bá lọ ń plé lúdò bí ìgbà tó ṣe wí pé ó ti ọwọ́ rẹ̀ bọnú ẹran ẹlẹ́dẹ̀ àti ẹ̀jẹ̀ rẹ̀ ni adẹ̀mọ̀pẹ́ran ẹlẹ́dẹ̀ èèwọ̀ ni fún wa láti jẹ nígbà tí wọn bá wà lọ ń tọwọ́ bọ ẹran ẹlẹ́dẹ̀ tí wọ́n ti kún kalẹ̀ tó ń tọwọ́ bọ ẹ̀jẹ̀ tó ń fi ẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀ tó fi ń yí ọwọ́ sọ̀hánṣọ́lá àtọ́lá ní ẹni tó bá plé e lúdó bí ìgbà tó ṣe pé nǹkan tí ó ṣe lélé àwọn àfáàlì ní ìtànàjì sọ ń bẹ̀yẹn òní tí yẹn bá plé ẹ̀ pẹ̀lú pé ó gba bẹ́ẹ̀tì lórí ẹ̀ ṣùgbọ́n wà láwà àlám èèyàn gba bẹ́ẹ̀tì lórí ẹ̀ kò gba bẹ́ẹ̀tì lórí ẹ̀ ní agbọ́dọ̀ jìnà sí à ń plé lúdó bóòlù títí shatranj ṣé àdíìsì kankan wá lórí eléyìí kò sí àdíìsì tó wá kò sí àdíìsì tó wá lórí títí shatranj ṣùgbọ́n àwọn nínú àwọn àfẹ́sìn gbà wípé èyí tó bá ti lè jẹ́ tó fi lè mú nard shir àbí nard tó fi lè mú jẹ́ nǹkan tánà bí condemn so ìbádi aula shatranj ni yóò jẹ́ nǹkan tó wọnú wa condemn so torí pé chess ní ó ní àwọn bí àwòrán tí wọ́n yà sí àti bẹ́ẹ̀ lọ so ìkíní kejì wọn náà dẹ̀ ní ìtẹ́yàn lè ta for hours ni tí ò ní dìde ìtẹ́yàn lè ta for hours ni tí ò ní dìde bẹ́ẹ̀ ni ọlọ́mọba subhanahu wa ta'ala ó ní innamal khamru wal maisiru wal ansab wal azlam rijsun min amali shaitan fajtanibuhu ọlọ́ni ọtí mímu àti tẹ́tẹ́ títa ìyẹn mẹ́sìrù alimami malik alayhi rahmatullah wọ́n ní alimẹ́sìrù mẹ́sìrán mẹ́sìrù tọ́lọ́wọ́n bá ń sọ tọ́lọ́wọ́n bá ní ká jìnà sí ìran méjì ni mẹ́sìrù láhùn wọ mẹ́sìrù qimar mẹ́sìrù tó ní í ṣe pẹ̀lú amusement tá a máa fi ń dárayá àti mẹ́sìrù tó jẹ́ ti tẹ́tẹ́ èyí tó ṣe ike àfi ń dárayá òun ni àwọn nǹkan tó ṣe ike a lè pílé tó ṣe ike àálù àsìkò tó pọ̀ lórí ẹ̀ ká lè lo àsìkò tó pọ̀ téèyàn lè máa rántí pé kí ni àsìkò òun gan ti tó so irú ẹni gbogbo orú àwọn bíi nọ́ọ̀dù ṣúrì tá a sọ yìí àwọn bíi ludo àwọn bíi chess àtàwọn james míì táwọn ọmọ wọn ń play àwọn kan tó ṣe pé tíyàn bá gbé dání ó lè lo àmọ̀yé arab tí ó ní rántí pé yẹ kí òun kírun so ló fi jẹ́ pé a ti gbọ́ kéèsì ọmọ tán play géèmù fún nǹkan bí 48 hours 48 hours na ló fi ń gbá géèmù rẹ̀ so irú ọmọ wáyé kò lè rántí pé òun fẹ́ lọ kírun tí ó fi pé nǹkan tó dẹ̀ ń play kò ń ṣe nǹkan tó ṣe pé ó wà táyà sàn unlike irú fútbọ́ọ̀lù ní tí wọ́n bá gba fútbọ́ọ̀lù fún nǹkan bí two hours gbogbo àárọ̀ tí wọ́n wo yóò ti wà táyà torí pé kí ni fútbọ́ọ̀lù ní ẹ̀yìn tí ó wà táyà sàn ṣùgbọ́n yẹn play game ó ń ta ó ń ta ayò ó ń ta chess àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó lè jòkó kó play fún ten hours tí kò ní fíìmì ipò nǹkan kò ní mọ iye àsìkò tó ti lọ balimamu malik alayhi rahmatullah wọ́n ní gbogbo irú eré amusement tá a bá ti máa ṣe tó ṣe wípé ó lè gba àsìkò wa yóò ju méjì rù máa lọ́wọ́ yóò máa bẹ́nu nǹkan tí ọlọ́run ọba ní ká jìnà sí ṣùgbọ́n méjì rù láàwí òun ni wọ́n ń perú yóò kódà kí èèyàn má gbé tẹ́tẹ́ kó má gbé tẹ́tẹ́ lórí rẹ̀ ìkejì wa ni méjì rù kìmáàrù òun ni tí a bá gbé bẹ́ẹ̀tì lórí ẹ̀ agbé bẹ́ẹ̀tì lé lórí àgbé bẹ́ẹ̀tì lé lórí tó bá jẹ́ pé nǹkan tí ó lè gbà sí kó wá tó lè ṣe tọ́jú wa kúrò níbi ìrántí ọlọ́run ọba ó ti kó síbi méjìlélù torí ọlọ́run ọba subhanahu wa ó ní ya ayyuhal ladhina amanu innamal khamru wal maysiru wal ansab wal azlam min amali في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فالأنتم أنتم منتهون به ta fẹ́ ló ń bẹ́ òun ni pé ó máa gúnni yín kúrò níbi ìrántí ọlọ́run ọba yóò gúnni kúrò níbi ẹ̀rùn kíkí fahal antum afira ẹ̀fílẹ̀ so làpá tí wọ́n sọ fún wa ń bí pé bíbélà ẹ̀bùn kò tọ́ ká máa plé nardishe ìyẹn ètò dàbí ludo wàdá shatranj bẹ́ẹ̀ náà ni shatranj ìyẹn chess sheikh al-albani alayhi rahmatullah lórí pé kò sí evidence tó mà náà chess àwọn aléyàn lè pílẹ̀ tí ó bá ti di pé kí ni ó gba àsìkò yẹn wọ́n torí pé nǹkan ti máa sharpen brain ni ṣùgbọ́n wallahu alam èyí tó tẹ́wọ̀n òun ni pé chess ó máa burú ju lúdò gan lọ chess a burú ju lúdò lọ torí àwọn kan míì tí àwọn àtúnyà síbẹ̀ bí àwọn àwòrán míì ti máa ń bẹ́ bí àwọn kan yẹn so kéèyàn gbé jù sílẹ̀ àbí ò bá ti ẹ̀dẹ́ lẹ́bù pé ó ń gba táìmù yẹn so tí a bá lóun rí control kádúró ti nǹkan tí àwọn àfáà ń sọ tó lè jẹ́ èyí tí ó tẹ́wọ̀n tó àmọ́ kọ̀ǹbẹ́sì wàlá bá ta àyùsọ́dìmọ̀ alàmìyàn àbúdíyà wọ́n ní ṣùgbọ́n tí èèyàn bá kọjá lọ́dọ̀ ẹni tí ó ń ta wọ́n ní apóyira ká lọ jòkó sọ́dọ̀ rẹ̀ ká ní àwọ̀ òta ń tiwa ṣùgbọ́n akàwà lọ́dọ̀ àwọn tí wọ́n ń ta so wọ́n náà sọ́rọ̀ eléyìí kí ádẹ̀mọ̀ wò kámọ̀ wò wọ́n eléyìí èyí tí wọ́n kórira fún wa ni so láti máa jòkó ti àwọn tí wọ́n máa ń ṣerú nǹkan báyìí so tí wọ́n ń play game ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tí ó lè gba àsìkò torí pé ó ṣe ṣe kí àwa náà gbàtàn jẹ pẹ̀lú táwọn yẹn kí àsìkò oorun ìrántí ọlọ́run bá ó bọ́ fún wa so bẹ́ẹ̀ lẹni tó máa ń ṣe nǹkan tí ó bẹ́ ti mu ààbò ń ṣe tó dá òun ni kí ájòkó ti ewé yẹn bẹ́ẹ̀ so gẹ́gẹ́ bí nǹkan tí ọlọ́run bá subhanahu wa ta'ala sọ ipò wa qad nazzala alaykum fil kitab an idha sami'tum ayati llahi farbiya ta'dhu biha فلا تقعدوا معهم حتى يقولوا في حديث غير إنكم إلا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا ọlọ́run ní òun ti sọ̀kalẹ̀ fún inú tíra ìpètè bá gbọ́ táwọn èèyàn ń ṣe kékeré pẹ̀lú ayọ̀ ọlọ́run ọba àbí àwọn èèyàn wọ́n ń fi ayọ̀ ọlọ́run ọba ṣe yẹ̀yẹ́ fàlátẹ̀fẹ̀ ọdún máa hùn ẹ má jókòó pẹ̀lú àti àkóòdù bí arí fún rẹ̀ yìí àti tán bá mú ọ̀rọ̀ ní ìgbọ́lókù bà tí wọ́n ń ṣe nǹkan yẹn ẹ avoid wọn ìnákùn ìdá mẹ́sìlúhùn tẹ́ ẹ bá avoid wọn tẹ́ ẹ decide pé ẹ ṣáàfẹ́ wà pẹ̀lú wọn bí tán jókòó sí yẹn ọlọ́wọ́n bá ní bákan náà ní ẹ̀yìn náà ti dà ẹgẹ́ bí wọn inna Allah jami'ul munafiqin wal kafirin fi jahannama jami'a àwọn mùnáfìkì àwọn tí wọ́n dó dédé bí ẹ̀sìn tán ṣe ìṣọ̀rún tán fi islamu bójú ọlọ́wọ́ bá ní àtàwọn kèfèrí pọ́ndélé jẹ́ ànámọ́lù òun kò gbogbo so ló jẹ́ pé àwọn ẹni ṣíwájú wa wọ́n a máa wọ́n wọn ìgbéǹtì máa àtẹ́ǹtì ìjòkó àwọn olùdíjíà àwọn tí wọ́n ń tẹ ẹ̀sìn lórí tí wọ́n ń ṣe bí akálá afẹ́ lọ fún júlóúnjẹ àti rẹ́bẹ̀ lọ sọ tí ó bá mú wa lọ sí jòkó àwọn tí wọ́n ń já dáadáa wọnú ẹ̀sìn bí afẹ́ lọ ta fún wọn tá rí pé ìlọsọ́dọ̀ wọn láti ṣe wá àti tí wọ́n ń ṣe ṣe àti takun tó ń ṣe tí ó rọrùn fún wa ní sọlé yóò jẹ́ jihadi ńláńlá ṣùgbọ́n wá ṣe pé nǹkan tí ó lè rọrùn ní ààkì ń tijú láti jòkó síbi kata mọ̀ pé ó tako ẹ̀sìn ilé ìlàfà ti sọ pé àwọn tó ń play chess àbá ń play ludo wọn ń ṣẹni tí a máa ń jòkó tì nígbà tí wọ́n bá ń ta lórí kan báyìí bákan náà àbọ̀rọ̀ sọ wípé afẹ́mọ̀ wù wọ́n so kò jẹ́ bí eléyìí ṣe jẹ́ insha Allah àtúnmọ̀ tẹ̀síwájú ní ọjọ́ mi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 lòdì sí ká máa sọ àlá tí a bá lá tó jẹ́ nǹkan tí kò dá àlá tó ń ba nínú jẹ́ àlá tó ń dẹ́rù ba ni ẹni tí ó mọ̀ pé kò dá ká máa sọ síta ó ti wá sọ síta ṣé ìtànà kan ń bẹ fún eléyìí kò sí ìtànà kankan ìyẹn ti lọ nìyẹn ṣùgbọ́n ìjẹ́pìnkọ́ wa òun ká máa sọ fún anybody ká máa sọ fún anybody kó rẹ̀ ẹni tó súnmọ́ wájú ká máa sọ fún kákan àtàjẹ ọlọ́run bá subhanahu wa ta'ala káwáṣọ́ kúrò níbi aburú katari káwáṣọ́ kúrò níbi aburú shaitan kádẹ̀ yí ẹgbẹ́ padà bí tí ó bá wù kí ẹgbẹ́ wá wà bóyá ẹgbẹ́ ọ̀tún láti àátútọ́ yẹn lẹ́ẹ̀mẹ́ta ní díẹ̀ àádẹ́sùpàdé ọlọ́run bá aṣọ a'udhu billahi minash shaitani rajim a'udhu billahi min sharri ma ra'aytu fil manam musadi ọlọ́run bá níbi aburú shaitan musadi ọlọ́run bá níbi aburú tí mo rí ní ojú oorun sọ̀rọ̀sọ̀lá àtọ́lá ẹgbẹ́ padà lọ sí kí ni an jambihi lẹ́bi kánà àlè kúrò ní ibi sáìdì tó fi lélẹ̀ yẹn kó fi sáìdì ní ìgbélẹ̀ nínú ẹ̀bá ń lọ tí so kó dìde kó yẹn náà fi èyí tó bá ṣe ní gbogbo nínú méjèèjì bóyá ó ó dẹ̀ ṣe kí ni ó wáṣọ pẹ̀lú ọlọ́run wa kúrò ń bí aburú ṣètọ́nà aburú nítorí lójú oorun lẹ́yìn yẹn ó yí ẹ̀gbẹ́ padà tó bá ṣe kéèyàn náà ló ṣe tó ẹ pé lẹ́yìn gbà tó rẹ̀ táwọn náà yẹn tán ó dìde ó náà fílà méjèèjì náà ni olùlẹ̀ láti ọ̀dọ̀ anábọ̀wá Muhammad allah ṣùgbọ́n kó mọ́ sọ fún ẹni wọ̀nyí tó bá ṣe pé nǹkan tó wá rí nǹkan tó dùn máa ní torí àkówó ẹni tó ń lè ṣí ẹ pẹ̀lú orí pé ẹni tí ò ní envy wuri bẹ́ẹ̀ ni ẹni tí kò ní lára fóun òun lẹni tí ó ń sọ fún bẹ́ẹ̀ lẹni tó nímọ̀ nípa àláni tí ó jẹni tí ó tutù kútù fún èèyàn gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí a ní sọ lọ́wọ́ tí wọ́n sọ fún wa pé aláwọ̀ bí ẹyẹ tó ń fò ní lókun bàtà bá ti tù bí ẹyẹ tó ń fò ní ṣùgbọ́n tó bá wọ́n ṣe sọ ọ́ fún àyàfi tí ó bá sínú èròǹgbọ́ ọlọ́run bá ipe yóò lọ bẹ́ẹ̀ lókù sọ wọ́n láwàá Thank you náà gẹ́gẹ́ bí ìbéèrè òní wípé what tí àwọn èèyàn máa ta bákan náà àti games tí ọmọ ń play bí a lórí kọ̀mpútà ní lórí fóònù ní pàtàkì ọlásìkò tá a wà yìí tó ṣe pé ọmọ kan tó bá fi lè fọwọ́ bá tẹ fóònù báyìí géèmù tọ́lọ́n bá ní kó ní access sí fóònù bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ géèmù yóò máa play so ṣé a lè fún ní ìdájọ́ shatranj àbí ìdájọ́ nardishir tí a nàbí sọ̀lá àtàlám sọ wípé tó bá fi lè làíbà bí nardishir tó bá fi lè nard fàkà annama tọ́bà kàyádáwó fi láhmìl kùndérì wà dání bẹ́ẹ̀ni tó fọwọ́ a tó ti ọwọ́ rẹ̀ bọ́nú ẹran àti ẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀ a ní shatranj kò ń ṣe wípé àdífi wá lórí ẹ̀ ṣùgbọ́n àwọn àfá wọ́n ṣe kìíyà ṣùgbọ́n pé tó wá fi lè mú nọ́rùjì wà forbidden so definitely shatranj in babi aula yóò wá forbidden yóò wá forbidden so alimamu malik alayhi rahmatullah àwọn tó wá lé kó yé wa wípé mẹ́sìrù tí ọlọ́run ọba ń sọ ní al-Qur'an ọ̀nà méjì lálẹ́ tú sí mẹ́sìrù láhàwí gbogbo eré tí wọ́n bá ti máa ṣe tó lè gbàtìkò lọ́wọ́ èèyàn tí yóò fi nira tí ọlọ́run mẹ́sìrù ni mẹ́sìrù ni then mẹ́sìrù kìmáà òun ni tẹ́tẹ́ wípé agbowó kalẹ̀ so a sì padà mọ sọ̀rọ̀ ń pa betting níbi ìdánilẹ́kọ̀ọ́ tí ó ń bọ̀ aṣáàlá pọ̀tórí àsìkò alùmọ́lẹ̀ discourse ẹ̀ta kò ló dé fún pọ́ọ̀sì ní ibi tí àdéyì so gbogbo nǹkan tí ó bá ti lè gba àsìkò wa bí eré tá a bá ń ṣe tí ó gba àsìkò pé a ní mọ̀ pé àsìkò òun ti tó àápọnú fọ́ra kórun bí ìrántí ọlọ́run ọba fọwọ́ min al muharram lára mẹ́tìrì tí ọlọ́run ọba ní ká sí so gbogbo àwọn games yẹn abẹ mẹ́tìrì ni ó kù sí tó bá jẹ́ pé kí ni pàtàkì lọ́wọ́